إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba àtọrọ àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run orí ajé ìjẹta rẹ̀ kó lọ máa bá ànábì wa sallallahu alaihi wasallam abẹ́ ọlọ́run ọba ọba tó sọ alkùránì kalẹ̀ nínú oṣù ramadan kó mọ́ṣà ìfún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó sì tọ́ ahọ́n wa sọ́nà lọ síbi tí ọlọ́run ọba gbà lérò fún ká gbọ́yé nínú ọ̀rọ̀ rẹ̀ innahu sami'ud du'a níbi tí a bá tafsiru òun náà ni àyà nínú suratul Isra aya tí Ọlọ́run Ọba ti ń sọ pàtàkì àwọn òbí wa fún wa gbogbo ẹnikẹ́ni tí àwọn òbí méjèèjì tí wọ́n bá dàgbà sí lọ́wọ́ kí ló yẹ kó jẹ́ wa sí wọn táfi lè rí ojú rẹ Ọlọ́run látara wọn láyé. La àti dọ́gbẹ̀dà kìyàmà tí a ò fi ní kọ́sẹ̀ látara wọn àti pé kí ni ipò àwọn òbí wa níwájú ọlọ́run abẹ́ Allah subhanahu wa ta'ala kó ṣe wá lẹ́ni tó ṣe pé in tí a ń gbọ́ àbí in tá ń wí múmúlò rẹ̀ ọlọ́mọṣà fìrọ̀ gbogbo àwọn abala tí a bá ti kù díẹ̀ káàtó kí ọlọ́run ọba kó mọ́ṣẹ̀ ṣàforíjì fún wa ó sì fún wa ní okun àtagbára láti lè rí iṣẹ́ ọlọ́run ọba ṣe látara àwọn tí wọ́n bí wa yálà wọ́n bẹ láyé ni àbí ti bọ́ kìyàmà innahu بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

وكلهما قولا كريما واغفر لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم اعلم بما في نفوسكم إنه الظالمين فإنه كان بالأواب غفورا وآتنا القربى وهو المسكين ومن السبيل ولا àbẹ̀rẹ̀ tútúmọ̀ alkùrán pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ ogun aláyé ọba tó ṣe pé òdo ẹni tó bá ṣe tí ẹnìkan ni yóò kẹ tó bá rẹjọ wíjà lọ́kìyàmà àbẹ̀rẹ̀ tútúmọ̀ alkùrán pẹ̀lú orúkọ ọlọ́run ọlọ́run ọba ọba tó ga ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ọba tó ṣe wípé nínú ìròyìn rẹ̀ ní alkalam ọ̀rọ̀ sísọ ó náà sì ni ọba tí ó mọ ọ̀rọ̀ sọ ju gbogbo ẹni tó ń sọ̀rọ̀ lọ ó ṣàlàyé ó la àlàkalẹ̀ tayọ kẹ́nìkan wá sọ pé kò yé òun ọlọ́run ọba sọ̀rọ̀ àfọ̀sí wẹ́lẹ́wẹ́lẹ́ lọ́nà tí ó fi yé wa àfẹni tí ò bá fẹ́ mọ̀nà nìkan ló kù ọlọ́run ọba ní wọ́n kọ́dọ̀ rabbuka alla ta'budu illa iya ọlọ́run ọba ní mo ti pàṣẹ ọlọ́run ọba rẹ̀ ó pàṣẹ wípé ẹ gbúdọ̀ jọ́sìn fẹ́ni kankan àfọlọ́run ẹ kò gbúdọ̀ forí kalẹ̀ fẹ́nìkan àfọlọ́run ọba tó dá yín. bẹ́ẹ̀ bá ti fún ọlọ́run ní ìwọ rẹ̀ tẹ́ẹ̀sì gbé ìwọ tọlọ́run ọba fẹ́nìkan nínú àwọn ẹ̀dá tó dá òfin tó tẹ̀lé yẹn ó náà làwọn òbí tí wọ́n fi wa dáadáa ó dọ̀wọ́ yín sọ́dọ̀ àwọn tí wọ́n bí sáyé àwọn òbí ni méjèèjì ọlọ́run ọba ni ẹ ṣe dáadáa sí wọn in tó sọ ṣíṣe dáadáa dẹ̀tọ́ fáwọn tí wọ́n bí wa kò ní ṣe pẹ̀lú ìsìláàmù wọn kò ní ṣe pẹ̀lú ìjẹ́niire wọn kò ní ṣe pẹ̀lú ìjẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba wọn odó páwọn ni wọ́n bí wa. Wọ́n torípọ́lọ́ ọba ó sọ lódìdí ni kò fi ààlà sí kò sọ páwọn òbí yín tó jẹ́ mùsùlùmí kò sọ páwọn òbí yín tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run ẹnu páwọn عندك الكبر أحدهما أو كلاهما إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما ọlọ́wọ́ bá ní táwọn òbí wọ̀nyí tí wọ́n bá dàgbà tí wọ́n darúgbó sí lọ́wọ́ ọ̀rọ̀ tọ́lọ̀wọ́ bá ń bá bọ̀ níwájú ẹ dáadáa sáwọn òbí yín ọlọ́run wá tó fẹ́ kan pa mọ́ gbà tí wọ́n bá dàgbà. bí ẹni wípé ìtọ́lọ̀wọ̀n bá ń sọ fún wa pé ta bá ṣe mẹ́wàá fún wọn nígbà tí wọn ò tí ìdògbó ọgọ́rùn-ún ni ká ṣe fún wọn tán bá ti darúgbó Ìgbìmọ̀ a ṣàlàyé fún wa lánàá pé níbi tá a bọ́rọ̀ dé yìí ìtọ́lọ̀wọ̀n bá fẹ́ kó yé wa náà ni wípé ìdààmú ń bẹ níbi ogbó òpò fìtínà ó ń bẹ níbi ogbó tẹ́nìkọ̀ọ̀kan wọ ò ní mórí ń bẹ̀ akáláṣe ó lè gbó lára ẹnìkan ju ẹnìkan lọ àbí kó ṣe wípé ibi tí ogbó yóò kàkó wá mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n kò sẹ́nìkan nínú ẹ̀dá ọlọ́run tí ọlọ́run bá ní kí ẹ̀mí rẹ̀ ó gùn lórílẹ̀ ogbó padà ka mọ́bì kan ó lè ṣojú ní ó kà mọ́ ó lè ṣe ìgbọ́ràn ní ó kà mọ́ ó lè ṣe làákàyè níbi tí ogbó yóò kà mọ́ nìyẹn ìmáyábúlọ́wà náà ìdákàlùkẹ́bàrù أحدهما ẹlòmí ń bẹ ibi tó gbó káwọn mọ́ ni pé gbogbo bí ṣe máa ń ṣe gbogbo nǹkan kámákámá tẹ́lẹ̀ kò ní lè ṣe bí tìgbà kan máa ọ̀rọ̀ bá ní tó kó bá ti wá dé sáwọn tó bí yálà ọ̀kan nínú wọn ni lógbó kámọ́ ọ lọ́wọ́ àbáwọn méjèèjì àwọn méjèèjì ni wọ́n darúgbó sí ọ lọ́wọ́ ọlọ́wọ́n bá ní mọ́ ṣe ṣí ọ mọ́ ṣe jágbe mọ́ wọn tó bá ń sọ̀rọ̀ náà yìí ni a tú lánàá ó wá da àwọn sọ̀hábà àwọn sàábẹ́ oníṣẹ́ ọlọ́run radiyallahu anhum ajma'in kọ́lọ̀wọ̀n bá kó bá yọ́nú sí wọn báwo làwọn ṣe gbọ́ áyà yíyé sí torí pé kò sẹ́nìkan tó lè gbọ́ Kùránì yé tó tó lẹ́yìn ànẹ́bí sallallahu alaihi àwọn sọ̀hábà mi torí pé níṣe ju wọn Kùránì fi ń sọ kalẹ̀ tí nǹkan kan ò bá yé wọn wá béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn àwọn sọ̀hábà oná láwọn tàbíùn mọ̀ wípé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ẹ̀sìn bọ́lọ̀wọ́n bá ṣe fẹ́ tó fẹ́ lábọ̀ rẹ̀ níwájú ọlọ́run ànábì ní kó wò láwòkọ́ṣe sallallahu alaihi wasallam bákanáà ó mú ẹ̀sìn lára àwọn sálàf ìyẹn là ń pèpè sí a kì í mọ̀ ẹ̀yọ́ ọ̀sọ́jọ̀sọ́ lọ́bọ̀ lànẹ́bí ṣe ṣe àwọn tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ṣe pé kí wọ́n kà á lásán wọ́n mú lò yóò lápa nínú ìwà wọn yóò lápa nínú ìṣesí wọn ayà yìí afáwa Abu Hurairah radiyallahu ta'ala gbogbo alama Abu Hurairah sàbí pàtàkì ó gba Islam ṣùgbọ́n ìyá tó bí kanat mushrika ẹlẹ́bọ̀ nìyẹn ìyá tó bí afáwa Abu Hurairah àfọwọ́ Abu Huraira kì í wáyé pèyẹ́ sójú ọ̀nà ọlọ yóò máa pè pé kó ìyá yóò gba Islam ó gba Islam ìyá yóò ní ìdálọ́ ọwọ́ àjíjọ́ kan àfọwọ́ Abu Huraira wá ń sọ fún yẹ́ ó ń pè pé kó gba Islam ìyá yìí wá sọ ọ̀rọ̀ burúkú sí anábíwá Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ yìí ó dùn àfáwà Abu Hurairah nítorí pàánàbì tóbi lẹ́mí ẹ̀ díẹ̀ bó sì sì yẹ kórí náà ni ó wà lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam ó rẹ̀ òjíṣẹ́ ọlọ́run ní ìmọ̀ tí ìṣe ò ìyá mi sọ báyìí ìgbà tí mo ń pè sójú ọ̀nà Islam rẹ̀ òjíṣẹ́ ọlọ́run bá ń bẹ lọ́run fún ìyá ẹ̀ kó gba Islam anẹ́bí sallallahu alaihi anábì wá ní allahumma ihdi ummi abi hurairah allahumma ihdi umma abi hurairah anábì wá bẹ̀ lọ́n pèrè ọlọ́run bá wa fi ìyá abu hurairah bá fi mẹ́rin àdúrà tánàbí ṣe yìí inú abu hurairah dùn púpọ̀ ó jáde kúrò lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam ìgbà tí ó délé ọkàlẹ̀kùn ìyá rẹ̀ ní kó dó ọmọ ti wọlé ìgbà tí ìyá rẹ̀ ṣe tán tó ní kó wọlé ìtí ìyá rẹ̀ fi pàdé rẹ̀ wípé ashhadu allah ilaha illallah wa ashhadu anna muhammad rasulullah inú àbú rẹ̀ rà dùn púpọ̀ ó sáré lọ bá nabi sallallahu ìyá rẹ̀ gba islam kò wá sí tó ṣokùnfà gbígba ìsìláàmù ya Abu Huraira bí kìí ṣe àdúà ìmọ̀ ṣàdúà fún yẹ a sì tún máa sọ fún ànàbì sallallahu alaihi wasallam kó ṣàdúà fún yẹ ọlọ́run bá fi jẹ́ kó yé wa wípé àwọn ìyá wa àwọn òbí wa méjèèjì wọ́n ń bẹ láyé ni àbí wọn ò sí láyé mọ́ ká máa ṣàdúà fún wọn torípàdúà tá a bá ṣe fún wọn náà yóò gbà وقل رب ارحمهما كما ربياني صغيرا قل رب ارحمهما كما ربياني آية yìí àfáwà Abu Hurairah ó lò ìgbà tí ya rẹ̀ gba ìsìláàmù tán tó bá ti wòye rẹ̀ títí yóò máa sọ wípé ìrẹ̀ ọlọ́run ọba rahimaki rahimakillah kama rabbaytani kama rabbaytini sọ̀fìrà yóò ní á ìrẹ̀ ìyá mi ọlọ́run yóò bá mi kí ọ ju bó ṣe kẹ́mi gbà kékeré lọ ìyá rẹ̀ náà wà mọ́ fún lésì pé ìrẹ̀ ọmọ mi rahimakallah kama darabtani kabira ọlọ́run ọba yóò bá mi kẹ́wọ́ ọmọ mi náà gẹ́gẹ́ bó ṣe tọ́jú mi nígbà tèmi náà dàgbà yìí bó ṣe tọ́jú mi bó ṣe ń kẹ́ mi yìí ọlọ́wọ́n bá mi kẹwàá náà kò sí ń ta fẹ́ múlò láàyè yìí ju wípé Abu Huraira ẹ wo bó ṣe lo àyà yẹn kìí ṣe kó ń kà gbọ́ lásán bá a ṣe ń gbọ́ òun gbọ́ ó sì lò ó bẹ̀rẹ̀ ohun fún yẹ ìyá rẹ̀ gba Islam tó bá tún wo ìyá rẹ̀ títí yóò tún máa sọ pé rahimakillah kàmá rahimtini sọ̀gìrà ọlọ́run ọba mi yóò bá mi kẹ́ ọ gẹ́gẹ́ bó ṣe kẹ́mi nígbà kékeré ìyá náà ọmọ fún lẹ́sìn wípé rahimakallah ìrẹ́ ọmọ mi ọlọ́wọ́ bá mi kẹ́wọ̀ náà kàmá bàrọ́rìtà ní kẹbíyà gẹ́gẹ́ bí wọn náà ṣe ṣe tọ́jú mi nígbà tí mo dogbó ọlọ́wọ́ bá mi kẹ́wọ̀ náà ibẹ̀ ni lórí ìrẹ́ ọmọ wà ibẹ̀ ni làlùbáríkà ọmọ wà ibẹ̀ ni làṣeyọrí ọmọ wà ibẹ̀ ni lọ́lọ́wọ́ bá fi àṣírí àlìjọ́nà ọmọ sí wàkúrò rọ̀bìrà mú ma ká ma rọ́bà yá ní sọ́gí ìrọ̀ eléyìí ó ń túmọ̀ àgbọ́yà àwọn sọ̀hábà lórí ayàtà àjọjọ́ ń kà yí báwa náà ṣe ń gbọ́ yìí làwọn náà ṣe gbọ́ lẹ́nu ànábì ẹwù báwọn ṣe lò àfáà wa Abdullahi bin Umar radiyallahu ta'ala kọ́lọ́wọ́ bá kó bá ayọ́ ní sí wọn abdullahi ọmọ umar ó ń bẹ lórí ìrìn àjò kan ó ń bẹ lórí nǹkan ọ̀gbìn ó wá rí lárúbáwọ́ oko kan bàbá àgbàlagbà kan ibn umar ó bá sọ̀kalẹ̀ lórí nǹkan ọ̀gbìn rẹ̀ ó sì bọ́ alkimba rẹ̀ ó gbé fún bàbá yìí ó tún fún bàbá yẹn lẹ́bùn tó pọ̀ àwọn èèyàn tán wá ń bẹ pẹ̀lú ẹ̀ wọ́n wá ń ṣe mọ̀ wípé à aró oko ò nídìí ẹ̀bùn tó báyìí kí ló fẹ́ fi gbélé yìí Ibn Umar wá ń sọ fún wàtí wọ́n lọ pé tẹ́ ẹrẹ́ ni tí mo fún lẹ́bùn tó pọ̀ ọ̀rẹ́ bàbá mi ni nígbà tó wà lẹ́yìn olólùfẹ́ bàbá mi ìgbà tí bàbá mi bẹ láyé mo wá ṣe dáadáa sí i nítorí pé anabi sallallahu alayhi wa sallam anabi ní inna abarro albir ayẹsẹlẹ almaru wuda abi pé nínú pé èèyàn ṣe dáadáa fóbi èèyàn nígbà tó bí èèyàn bá lọ tán òun náà ni kéèyàn máa ṣe dáadáa sáwọn ọ̀rẹ́ dàbí ẹwà àwọn sọ̀hábà ẹwù báwọn ṣe máa ń lo ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì táwọn bá ti gbọ́ ẹ̀rì wọn lò àwọn èyí táwọn náà tí wọ́n ń gbọ́ nínú rọmọdọ́ọ̀nì yìí ni àbí ṣáájú rọmọdọ́ọ̀nì yìí ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wá mímúlò ló ṣe pàtàkì ju ẹ jẹ́ ká kọ́ṣẹ́ àwọn sálàfù wọn ò ní gbọ́ nǹkan àbí wọ́n ṣe àmúlò rẹ̀ yálà nínú alukur'an àbí nínú sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọn kì í fọwọ́ tán bá ti gbọ́ báyìí wọ́n mọ̀ sàmúlò rẹ̀ èyí ni àfọ àwọn abdullahi ọmọ umar ó ṣe dáadáa sí ọ̀rẹ́ bàbá rẹ̀ nítorí títẹ̀ lọ́rọ̀ ànábì sallallahu alayhi wa alihi wa sallam lábẹ́ wa qur rabbi irhamhuma kama rabbayani saghira àpẹẹrẹ wa pọ̀ lọ rẹ̀gẹ̀dẹ̀ lára àwọn tàbíùn àfáà wa Ibnul Jawzi àfáwa ahmad ọmọ hanbal àfáwa alìmọ́mù bukhari àwọn tí mo kàkalẹ̀ yìí àtàwọn míì nínú àwọn àfáà wọ́n máa máa kọ tírà lórí ìṣe dáadáa sáwọn òbí àfáwa ibn al wọ́n kọ tírà kan wọ́n pè ní albiru wasila libn al ìṣe dáadáa àti ìkó òbí ẹni mọ́ra wọ́n kọtíra náà láti fi sọ̀rọ̀ nípa bó ṣe yẹ ká ṣe dára sáwọn òbí wa wọ́n wá mú ìṣesí àwọn sálàfù wá báwọn ṣe ṣe pẹ̀lú àwọn tó bí wọn nínú àwọn sọ̀hábà nínú àwọn tàbí'un al-imam wa mahambal nínú tíra àwọn az-zuhud az-zuhud nínú tíra yìí náà àwọn náà kó ọ̀pọ̀lọpọ̀ ìtàn níbàámu sí àgbọ́yé àwọn sálàf lórí àyà yìí báwo ni wọ́n ṣe bá àwọn òbí wọn lò al-imam bukhari wọ́n máa ma fi àwọn odidi àwọn chapters kan lẹ̀ nínú tírà àwọn al-adabul mufrad láti sọ̀rọ̀ nípa birul walidain wasila ìṣe dáadáa sáwọn òbí tí wọ́n bí wa gbogbo ohun tí wọ́n torí ẹ̀kọ́ àwọn tírà ńláńláńláńlá báyìí kò sí nǹkan tí wọ́n gbọ́yé ju pé wá kọ́dọ̀ rabbuka alla ta'budu illa iya wọ́n fẹ́ sún ìtumọ̀ ọ̀rọ̀ yìí mọ́ wá pẹ́kípẹ́kí kábà lè sàmúlò rẹ̀ ní wọ́n sì fẹ́ jẹ́ kó yé wa pé kò sí tó ṣòro ń bẹ̀ àwọn tó ṣáájú wa wọ́n lù àwa náà ká mọ́ gbọ́ lásán ká ṣe àmúlò rẹ̀ àfáwà al-imam ibn asakir àgbàfà ni wọ́n jẹ́ nípa ìmọ̀ hadith ní ilẹ̀ sham orúkọ wọn ni al-imam ibn asakir muhaddithu sham àgbàfà onímọ̀ hadith ni wọ́n nílẹ̀ sham wọ́n ní fakọdísú ilẹ̀ ansababita àkúrí òdúrí ilẹ̀ bilad aslihan ìlú aslihan ìlú kan táwọn èèyàn ti lọ máa kéwú gbígba ìmọ̀ hadith nílùú náà àwọn èèyàn máa lọ sí ìlú náà láti lọ gba ìmọ̀ hadith ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àfá aládìs kọ̀sẹ́ nìkan tí ìlọ́bẹ̀ ṣùgbọ́n àfá wa ibnu asakir àsìkò táwọn ẹgbẹ́ rẹ̀ ń lọ òun ò lọ àwọn èèyàn ń retí pé kó lọ òun ò lọ ó dàbí ìgbà tí ẹnìkan òun àtàwọn ẹgbẹ́ wọ́n jáde secondary school lápèjúwe ó sì pàṣì kìí ṣe pé ọ̀pàṣì gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ àwọn wọ yunifásitì wọ́n jáde kò wọ yunifásitì wọ́n ṣe masters kò tún wọ yunifásitì àwọn ẹgbẹ́ rẹ̀ ṣe phd wọ́n parí ó ẹsẹ̀ wàá fẹ́ wọ yunifásitì wọ́n wá ń gúlé rẹ̀ pé kí ló dé tó lọ láti ìjọ gbọ́rọ̀ Ibn Asakir ṣe rí nìyẹn gbà táwọn ẹgbẹ́ rẹ̀ ń lọ sí asfihan láti lọ máa gba hadith lọ́dọ̀ àwọn olùmọ̀ abẹ òun ò lọ àwọn èèyàn tí wọ́n lọ lọ wọ́n dé ó ní lọ ní kò sọ sọ kankan kò lọ nígbà wá bí léèrè títí tó wá ní àlàmdádánlé omi ìyá mi ò sí yọ̀ǹda fún mi gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń lọ náà ni mo lọ ń bá wọn pé èmi náà fẹ́ lọ ìyá mi kò ti dàsìkò tí bá tún ti lọ lámọ́ní ti lọ ìyá mi kò ìdásìkò ó ní mo sì gbọ́rọ̀ sí ìyá mi lẹ́nu ọlọ́run sì fàlùbáràkà sí wọn ìgbà tí mo wá tó lọ gbogbo àwọn oníkàlùkù ti lọ oníkàlùkù ti dé mo wá ń rògàn pé ṣé mo lè bá nǹkan kan tí mo lè mú nǹkan tuntun padà wá mọ́ tí mo fẹ́ wá mọ́ sọ gbogbo èèyàn ti gbọ́ ṣùgbọ́n látara àlùbáríkà gbígbọ́rọ̀ sí ya rẹ̀ lẹ́nu àsìkò tó ń wá lọ tó wá dé àfi bí ẹni pẹ́ nìkan kò lọ bẹ̀rí làlùbáríkà ti mọ́ tiẹ̀ ló fi jẹ́ pé àwọn òbí wa wọ́n ṣe pàtàkì eléyìí jọ kan nínú àpẹẹrẹ bí àwọn sálàfù bí wọ́n ṣe bá àwọn tó bí wọn lò níbàmú sí àgbọ́yọ̀ ọ̀rọ̀ wa qada rabbuka la ta'budu illa iyya wa bil walidayni ihsana Ìyá إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أي داوي أم بين ترى أفاوى ابن الجوزي البير والصلة láti lè jẹ́ ká mọ̀ wípé ta bá ń sọ pé mọ́níájú sálàf mọ́níájú sálàf àwọn sálàf làwọn tó yẹ pé wọ́n kẹ́kọ̀ọ́ wọ́n gbọ́rọ̀ ọlọ́run wọ́n gbọ́rọ̀ ànábì wọ́n láàfi sọ fún wa wípé mọ́ni ajùsálà kó dọ́wọ́ wá bákanáà àfáà wa náà àwọn sálàf hayat bunu ṣùrẹ́ òun náà ó jẹ́ ọ̀kan wa huwa ahdu a'immatil muslimin wal ulama al mashhurin ó jẹ́ ọ̀kan nínú àwọn àgbà nínú ẹ̀sìn tó sì gbajúmọ̀ lásìkò tiẹ̀ ó wá ní ibùjókòó ńlá kan ní mọ́ṣáláṣí tí ti mọ́ káwọn èèyàn lẹ́kọ̀ọ́ àwọn èèyàn sì mọ́ wẹ̀yà tí ìtùlá min kulli makan li yasma'u an àwọn èèyàn ní gbogbo ayé nígbà náà láwọn èèyàn tí ma ń wá sí ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ tínú mọ́sálásí òkú títọ̀ òkú láti wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àfáwà àyàfúnú ṣúrẹ́ yìí èèmọ̀ tó wá máa ń bẹ́ẹ̀ nípa ìtumọ̀ títẹ̀ láṣẹ òbí ẹni àti pípọ́n òbí ẹni lé àti gbígbé àwọn òbí tó bí wa sípò tó ga táàfà yí bá wọ́n ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ sàdédé ìyá rẹ̀ ó bá kò láàrin agbo àwọn èèyàn tí wọ́n wá láti ibi tó jìnà ìyá rẹ̀ ó bá sọ wípé kum ya hayat fa'lifu dajjal ìyá rẹ̀ ó bá sọ pé hayat ń bọ̀ wà lọ bá ń fáwọn adìẹ mi lóúnjẹ ìyá rẹ̀ rí o pẹ̀lú báwọn èèyàn ṣe pọ̀ tó ìyá rẹ̀ ọba yọjú pẹ́tọ́ wá lọ bá wọn fáwọn adìẹ mi ní oúnjẹ fàyẹ̀kú lójú ẹsẹ̀ yóò dìde fàyẹ̀túrúkù tààlì yóò ń tọ́ bọ́lọ̀ bá a máa kéwúlé ni tí ò bá sì yá kó kálukú máa láti Kàdúná bẹ́ẹ̀ àwà dìde adìẹ sẹ́yìn òde fàájì àmọ́sọ bẹ́ẹ̀ lọ́pọ̀ jápá wọn sálàf ẹ jẹ́ ká gba ẹ̀sìn wa látara wọn in táwọn ké látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam in tí wọ́n ké látọ̀dọ̀ àwọn sọ̀hábà wọn mọ́ wọn sàmúlò ẹ̀ àìsírù yẹn mọ́ ló sọ kí ó dìdàkudà lẹ́nu ló fi jẹ́ pé àáfàá kan tó ní ẹ̀mọ́ mutí oǹgán já pẹlẹbẹ sẹ́nu ẹni tí wá ń ṣe bẹ́ẹ̀ ọwá ní a máa gùn tí ságbọ́rọ̀ sí lẹ́nu pé ṣe bí wọ́n kan náà dúgbò in táwọn ayé òfin páwọn àfáà lé mọ́ ni ẹ̀tọ́ páwọn àfáà náà àwọn kọ̀ọ̀kan náà àfáà wọn ò pọ́n tí wọ́n ké wọn ò pọ́n lé la fi pè wá sí mọ́nájú sálàf ìyẹn là ń dára wá padà sí gbogbo ta bá ti gbọ́nú ọ̀rọ̀ Ọlọ́run ó kéré ni ó pọ̀ ní ẹjẹ́ ká máa lò ó ibẹ̀ ni yí wa àtàpẹ́lẹ̀ wa àtoríire wa ibẹ̀ ló wà àfáwà àyàtúnú ṣúráì báwọn èèyàn ti wulẹ̀ kan pọ̀ bàbí tó ìyá rẹ̀ sì mọ̀ yóò sì yọjú pẹ̀yà àyà kóm bá àlefẹ́ dẹ̀jà ìdídé wà lọ fáwọn adìẹ lóúnjẹ kò ní sọ pé ẹjá parí àti parí kéw kò ní sọ bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ yóò sì dìde fàyàtìrùkù tààlì kò sí tó náà gbọ́yé tó ju tààjọ́ kàí lọ akọ́dọ́ rọ́bùkà látàbùdú ìlà ìyá وبالوالدين إحسانا وبالوالدين إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما ولا تقل لهما أف وقل لهما قولا كريما ìmáàmù wa Abu Hanifa gbogbo alamọ ìmáàmù Abu Hanifa báwo ló ṣe ń báyà rẹ̀ lò ké wo ló ké ìmọ̀wó lọ mọ̀ tí rẹ̀ ò jámọ̀ nǹkankan lójú ẹmọ́ onígbàtí a rẹ̀ ò ha Kùránì ẹ̀hẹ́n wo àwọn sálàf tó ṣe pára wọn la ti ń gba ìmọ̀ báwo làwọn ṣe ṣe sáwọn òbí wọn alimamu abu hanifa alayhi rahmatullah imamu abu hanifa ìyá tó bí wọn nínú gbogbo olú kò sẹ́ni tó nímọ̀ tó ọmọ ẹ̀ imamu abu hanifa lásìkò tiẹ̀ nípa ìmọ̀ fíkì ìyá rẹ̀ wà sọ fún abu hanifa pé ìrẹ ọmọ mi nǹkan kan rú mi lójú nínú ìmọ̀ fíkíù nínú ìmọ̀ ẹ̀sìn ìdájọ́ rẹ̀ kò yé mi mo wá fẹ́ kó gbé mi lọ sí ìletò kejì àfáà kan bẹ́ẹ̀bẹ̀ mo fẹ́ lọ béèrè ìdájọ́ òfin ọlọ́run lórí tí ò yé mi yìí ẹwé ìmọ̀ ẹni tí ìyá ìfẹ́ lọ bá kò tó ẹsẹ̀ bàtọ́mẹ̀ nínú ìmọ̀ fíkíù kò tó ẹsẹ̀ bàtà Imam Abu Hanifa yóò sì sọ fún Abu Hanifa pé ọya wá gún mi lọ sọ́dọ̀ lámarín mo fẹ́ lọ béèrè tí ò yé mi nínú ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ al-Imam Abu Hanifa karaiyatan an yarudda ala ummiha kò ní fẹ́ mọ́ ṣe tí yẹ fẹ́ yọba gbé ẹṣin jáde ọyẹ jókòó níbo ọba wá débẹ̀ ẹni tí wọ́n fẹ́ lọ bá tó bá rí Imam Abu Hanifa tó dé à ah, ẹ̀bá ránṣẹ́ sóhun ní yóò dá mọ́mí náà ní nǹkan kò dá wọn nínú ẹ̀sìn àwọn fẹ́ wá béèrè ayọ́ ìgbà ah, lọ́dọ̀ tèmi báwo ah, ìyá wa àwọn àfọ́ àwa gan nìyí àwọn ni wọ́n pàwà náà Imam Abu Hanifa sọ pé ìlà bí àmì ṣe fẹ́ nìyẹn وبالوالدين إحسانا ẹ wo Imam Abu Hanifa kìí ṣe wípọ́wọ́ tí wọn náà dí láti sọ fún ìyá wípé ìyá ẹgbẹ́ ń sọ fún yín àmọ́ gbogbo ń tàǹkà yìí làwọn náà ń ronú sí wọ́n fẹ́ ríṣẹ́ àlìjẹ́nà ṣe látara àwọn tó bí wọn إما يبلغ إما يبلغن عندك إما يبلغن عندك الكبار فلا تقل لهما اف ولا تنهرهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما عفا بكر ọmọ ìyáàṣ nínú àwọn sálàfù lòun náà báwo ni àwọn náà ṣe gbàgbọ́ yé áyàtà àjọ ń kà yìí báwo làwọn náà ṣe báwọn tó bí wọn lò tá bá ń sọ ìmọ̀ tá bá ń sọ ẹ̀kọ́ ẹ̀sìn àwọn tó gbawájú nì bí wọ́n ṣe tóbi tó yẹn wọ́n tó bá ti kan ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú sàkání àwọn tó bí wọn àfá wa bákùrù búnú ìyáàṣì wọ́n ní àfá yìí àgbà àfá lónà àfá ńlá ni pé nígbà míì ó ní rúbàmà kúntù mansúrù fi manzili yìí pé mo ní ọ̀rẹ́ kan tí ń jẹ́ mansúrù tí ń bá wá lọ sọ́dọ̀ rẹ̀ fa tẹ̀sí òbí yìí ọgbòhò ìyá rẹ̀ ò ní sọpálejò wà lọ́dọ̀ rẹ̀ ìyá rẹ̀ wà jágbé mọ́ ìyá rẹ̀ yìí sì ní wàkánà ti fáwọn tí a ń gbọ̀lì ìlọ̀ yuriduk ibn Hubayra al-qada' فتأبى وهو واضع لحيته على صدره ما يرفع طرفه إليها ìgbà tí ẹni ìbá dọ́dọ̀ rẹ̀ tí ìyá rẹ̀ ń jágbe mọ́ lọ́wọ́ ẹni wọ́n àwọn ọmọ gbé àwọn èèyàn retí kẹwa ìdájọ́ adájọ́ ní ìwọ̀n retí kẹwa dájọ́ kò ní fẹ́ nìyẹn lẹ́sìn kò sì ní gbójú òkè nítorí pé ìyá rẹ̀ ń sọ̀rọ̀ sí lọ́wọ́ kò ní gbójú òkè ní tí wọ́n ní wá ṣe kò ní sọ̀rọ̀ lọ́sà gbòdú kalẹ̀ báyìí ìjìlá alẹ́ ilé fún mi ha láti fi kò ní sọ yẹn pọ̀ títí tí ayé fi dákẹ́ ọ̀rọ̀ ló dorúkọ àwọn wọ̀nyí sì ní ni táwọn yẹn bá rí wọn ṣùgbọ́n tó bá ti dọ́dọ̀ àwọn tó bákan náà àfáà wa Talq bin Habib wọ́n ló ń tí ẹ̀ yòkọ́ bìlù ráṣà omi òun àdìyà rẹ̀ mú lórí báyìí a máa kí sórí ìyá rẹ̀ ní ti ìdùnnà wàkánà láyé ń ṣe ìfọ́ọ̀kọ̀ rìbẹ́tì ìyà ìjìlá rẹ̀ tó bá rí wípé ìyá òun bẹ nínú ilé kan sílé yẹn bá jẹ́ ilé alájà méjì tí tí yà rẹ̀ ó fi kúrò lábẹ́ ilé kò ní kò kẹ́ ọ̀ṣẹ́ kò ní kò ní ẹjẹ́ kí màmú tó ń sálẹ̀ ẹ̀yẹ máa bọ̀ lókè àà kó wá dúró lórí rárá ìmọ̀ káwọn òjòjò wà ń bẹ sì yóò lè gòkè yóò dẹjú sọ̀rọ̀ kí wa ń bẹ ńlẹ̀ kó wá dúró lórí tán sí lóòótọ́ ṣùgbọ́n níbi táwọn tún gbọ́ yé dé àwọn tún bẹ̀rù pé àkáwọn wá wà lókè ọ̀ṣẹ́ kí ìyá máa wà sálẹ̀ káwọn máa sùn lérí ìyá tó bí àwọn kò yẹ kó rí àwọn sọ̀kalẹ̀ níbi tí wọ́n gbọ́ ayà wà fún láwọ́mọ́ dáná ọgbùnlé nínú rọ́hmà wà kò rọ́bìnrà mú máa ká máa rọ̀báyà ní sọ́bí rọ̀ rọ́bìnrà mú máa ká máa rọ̀báyà ní sọ́bí rọ̀ وقضى ربك ألا تعبدوا إلا إياه وقضى ربك ألا تعبدوا وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقلهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما عفا عمر بن الضر annahu lama mata ibnuhu qila la àfáwa yìí ọmọ rẹ̀ kan jáde láyé wà bàrà jẹ́ púpọ̀ lórí ọmọ náà ọmọ náà ti dàgbà wọ́n wá ń bi léèrè wípé ọmọ rẹ yìí tó barajẹ́ lórí rẹ̀ yìí ìṣe tó fi barajẹ́ tó báyìí ah ló dáa sí mi púpọ̀ wọ́n ní kí lọmọ yìí máa ṣe sí ọ qala ma masha mahi naharan qat illa kana khalfi tẹ́mi àti ẹ̀ bá ń jáde lọ́sàn báyìí ẹ̀yìn mi ló máa dúró sí kì í dún wájú mi yọ́ mọ̀ rìn bọ̀ lẹ́yìn mi bá ní ó bọ́ wájú ní ara ẹ̀jẹ̀ ń dúró lẹ́yìn oní tó bá ti wà láìlẹ́n ìlà kánà amen bọ́ bá rẹ̀ jẹ́ pé lálẹ́ lèmi àti ẹjọ́ jáde wájú mi ní odò sí ẹ̀rù bàbá ẹ̀yìn ẹdún lẹ́yìn nǹkan tí ó bá ṣe yín kémi ó mọ fèsì nǹkan bọ́ bá jẹ́ pé lọ́sàn-án gan ẹ̀yìn ní odò gbogbo ìgbà tó bá rí pé mo wà lábẹ́ ilé kan kò ní gun òkè léhùn láíláí bóyá ilé ẹgbẹ́ alájà méjì tán wá fèmí sísàlẹ̀ káwá ní kò mọ ọbọ̀ lókè yóò kọ̀ nínú rárá òun lè dúró lókè bàbá òun ọmọ mi ń bẹ bàbá rẹ̀ bá sùn báyìí yóò dà kọjá táwa ẹgbẹ́ ìbínú mo fẹ́ mú nǹkan lẹ́gbẹ̀ẹ́ mo fẹ́ mú fóònù mo fóònù mi yóò dá bàbá ń kọjá lórí báyìí bàbá sọ bàbá àti bí mo fẹ́ mú fóònù tí mo cháàjì bẹ́ẹ̀ ó sì hákùrá ní ẹ̀kọ́ wá dà àwọn sálàfù wa yìí wọ́n tó fún wa akẹ́kọ̀ọ́ tó pọ̀ lára kò dẹ̀ sí tí wọ́n gbọ́yé ju àyàtà ń kàyìn náà jẹ̀mọ́ bọ́bá ní o wà lórí òní máa ń sálàfù alùsùnà sálàfíà tó ń sọ tó bá ṣe pé lẹ́yìn ló ń lò pẹ̀lú àwọn òbí rẹ̀ òbí rẹ̀ ò ní sọ pé ọ̀sẹ̀ lọ gbé tuntun wá irúgbọ́nájú sálàfù náà ni tá ń sọ yìí ìwà aládàbí ìwà ọmọlúàbí sáwọn tí wọ́n bí wa nínú tí súnà kọ wa náà bákan náà àfọwọ́ Sufyan bun Uyayna inú àwọn àgbà sálàfù náà ni wọ́n wà wọ́n ní qadima rajulun min safar wọ́n ní arákùnrin kan ó lọ rìn àjò ó wá dé fasadafa ummuhu qa'ima tusalli ìgbà tí ó dé láti fi rìn àjò ọjọ́ pẹ́pẹ́ tó lọ ó báyà rẹ̀ ìyá yẹn náfìlà ìyá wa ń nàró wọn kí òun ó yẹn náfìlà fàkẹ́rìà àyíyá kò rú dá wáyé kò ìmà ọmọ ìwádìí wípé ah, kò pọ́n òun lé kí ìyá òun wà nínú ọ̀rọ̀ kó òun wá jókòó ìrìn àjò tó wá lọ tí ẹ̀rọ pẹ́ tó ń lọ ìrìn àjò tó ti pẹ́ tó sì délé kí ní ọ̀fẹ́ ṣe kó jókòó kọ̀ wá jókòó wá nìyàn kò jókòó torí pé ìyá òun wà nínú ọ̀rọ̀ wọn fa'alimet ìyánà wá kẹfin pé ìdí tí ò fi jókòó onígbórí onínàrò fàtọ̀ wálàtì ìyàbá kasúrà tó gùn dáínà àti nálẹ́bẹ́kà tẹ́lẹ̀ ọba sọ ní bákọ́rà kí ló ní sí àyẹ̀bí ṣe bẹ́ẹ̀ lè yóò jà kí ládọ̀ ọmọ rẹ̀ lè pọ̀ ẹwùn gan ẹwù àwọn sálàmù lórí asáfẹ́ pàwọn òbí wálé gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí tí wọ́n gbọ́yé àfáà wa Ibn Jawzi ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ nítorí àwọn albiru wasila ní tí wọ́n gbọ́yé náà ni wípé wà fúláwù máa jàna àdúlè nínà rọ́nà wà kó rọ́bìnrin hàmú máa kàmá rọ́gbà yá ní sọ́ní rọ́ bákanáà nínú tíra ìkanáà albíru wasílà arákùnrin kan ó lọ bá ibn umar radiyallahu ta'ala anhu faqal ó ní rẹ̀ ibn umar ó ní láti Khurasan ni mo ti wá sí maka Khurasan jìnà sí maka gbogbo agbègbè iran iraq kankan yẹn ni Khurasan ó níbẹ̀ ni mo ti wá mo wá rú ìyá mi lọ́rùn mo rú sọ́rùn báyìí mo wá rìn láti Khurasan kíyàn lè yàn wá láti Sókótó lọ sí Èkó lápèjúwe lápèjúwe lójú bẹ́ẹ̀ lọ mo rù wá sí Mẹ́kà mo wá gbé e lọ́rùn bẹ́ẹ̀ tá a fi parí iṣẹ́ hajj ó sáàsàfà ó ṣe mọ́rúwà ó ṣe tàwáfù ó lọ sọ̀kò ó lọ ṣe gbogbo ẹ̀ ẹmúzàlífà mò ń kiri yá ó ní pẹ̀lú eléyìí tí mo ṣe yìí àtàrọ́ ní ìjẹsẹ̀ ìtùhà Ibn Umar ṣé mi ò ti san ẹ̀san dáadáa tí àmì ṣe fún mi pẹ̀lú tí mo ṣe yìí qala Ibn Umar la Ibn Umar <clears throat> nígbà tó fẹ́ bí ọ ó tí ìsẹ́ ẹyọ kan nínú gbígbé tó gbé kẹ́ nígbà tó fẹ́ bí ọ tó ń tí bóò ṣe bẹ̀rẹ̀ bóò ṣe wù tó tún fù ú ṣe ájì tó fún parí ẹ̀ ó tí ìsàn kankan arákùnrin wa ni a àjẹpọ̀ tó múra ṣiṣẹ́ lókun gbogbo àwọn nǹkan wọ̀nyí tá ń gbọ́ yìí tá ń rí nínú ìṣẹ́ṣẹ́ àwọn sálàfù níbàámu sí túmọ̀ ááyà yìí ẹ kó yí ìgbésí ayé tàwa náà padà sísàká ní gbogbo àwátá bá lóbi láyé wàkọ̀dọ̀ ọ̀rọ̀ búkà látàbùdú ilá ìyá wàbílúwà lédè ní ìfìsánà ìmọ̀ yàbílúwà náà عندك الكبار أحدهما أو كلاهما ولا تقل لهما أف ولا تنهرهما ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما àfáwà Ibn al-Jawzi nínú tírà àwọn míì Birrul Walidain wọ́n ní Zur'a ọmọ Ibrahim ọ̀kan náà àwọn sálàfù ní ọ̀nà anna rajulan jaa ila Umar wọ́n ní arákùnrin kan lọ bá Umar faqala ó ní ìnàlì ma umma balagadi alkiba ó ní mo ní ìyá kan tó yẹ pé kò ti darúgbó kùjọkùjọ ìyá náà ti dàgbà wà ìnà à látàkùdí àjáta ha ìlà wọ̀nà àrí mọ̀tíyẹ̀tùn láha bọ́ fẹ́ gbọ̀nsẹ̀ àfi kí n gbé pọn báyìí kó tó lè ráyè yàgbẹ́ kò lè dúó lẹ̀ kó wọ́n ó gbé pọ̀n sẹ́yìn báyìí nígbẹ́ wọn ó lè ló lè máa jáde bákan náà tó bá fẹ́ sàlùwàlá wà wà díkù ha kò lè dá sàlùwàlá èmi ni màá ṣe àlùwàlá fún kódà nígbà tó bá ń gbọ̀nsẹ̀ lẹ́yìn mi yẹn wà á sì fún wájú àmì àmì ìwó bẹ̀ tó fi gbọ̀nsẹ̀ dán fa al-adaytu haqqaha ǹjẹ́ mo rí díẹ̀ sí nínú ẹ̀tọ́ rẹ̀ tó ń bẹ lọ́rùn kọ́ọ̀lẹ̀ lá fọ́wọ́n mọ́ olúgbé ò ṣe kankan èyí tí mo ṣe iná à ó ṣe kankan aláìsà kọ́dẹ̀ hamaltaha aláìsà kọ́dẹ̀ hamaltuwa aláwọ̀hari ó rẹ̀ umar gbọ́ mi yé a ní mo máa ń gbé lẹ́yìn báyìí wà habastu nafsi aléyà gbogbo tó bá yẹ kí n lọ ṣe ní ṣe nítorí tiẹ̀ fàkọ́lá umar umar ní bẹ́ẹ̀ ni inna kana tasna udhalika bik ṣe bí gbogbo tó oníwọ̀ náà ń ṣe fún ìṣògbò náà ṣe bẹ́ẹ̀ fún àbí ògbé ọkùn àbí ọmọ òdí lọ́wọ́ ibi tó náà fẹ́ lọ nígbà mí gbogbo tó ń ṣe tí ẹ fún ọ yẹn wàyí àtàtà mẹ́nà bakọ́ òun ọ̀fẹ́ kó kú nì kẹ́mìrì ogun gbogbo ẹni tó bá rí ọgbọ́n tó gbótó ẹsẹ̀ pé ọlọ́run sì bọ́lọ́ ọlọ́run jẹ́ síra dáadáa pẹ̀lú wọn wọn jùmọ̀ ẹgbẹ́ ọlọ́run jẹ́ wọn ó kú kẹgbẹ̀yìn wọn ìjọ wo lẹ rí ìyá tọmọ ń yàgbẹ́ sílá táwọn èèyàn wá ń ti wípé àṣẹ sùúrù díẹ̀ náà ló kú ọbẹ̀ kú ná ah lónìí ẹ má láàrin pípọ̀n tí a ti ẹ̀ pọ̀ àti pípọ̀n tí wọ́n pọ̀ èsì sáfà ọmọ tó fún arákùnrin náà bákan náà àfáwà Musa bin Uqba onisẹ̀míjìtù Zuhri yakun kana Abul Hasan Ali bin Hussein Zainul Abidin radiyallahu anhum kanat min sadati tabi'in àfáwà Abul Hasan Ali bin Hussein Zainul Abidin àwọn àrọmọdọ́mọ àfáwà Ali ó jẹ́ ọ̀kan min sàdáàtì tàbíìn nínú àwọn àgbà àwọn tàbíìn ni wa kana kathiral bir bi ummi ó jẹ́ni tí máa ṣe dáadáa púpọ̀ sí yẹ hatta kílàlà débi páwọn èèyàn ní láti máa sọ fún wípé innaka min abarrin nasi bi ummik ìrẹ́ o àti ìrí èèyàn kan tọ́mọ̀ ya rẹ̀ tọ́jú tọ́mọ̀ ya ṣe dáadáa sí tó tún tó wọ̀ ṣùgbọ́n nǹkan kan làwọn kíyèsí lára rẹ o tó jọ wá lójú o wà lásìmọ̀ nàrà kàtà olùmọ̀ àháfi sọ̀hì ṣùgbọ́n a rí wípé o ìbáyà rẹ jẹun papọ̀ bó nìyẹn ṣe jẹ́ tí a bá ń jẹun báyìí ọ kàwọ́rò ní bá jẹun kí ló fà á fàkọ́ọ̀lì ọwá ni in tí ò jẹ́ mọ́ báyà mi jẹun ni wípé àhọ́f mò ń páyà an tasbiqa yadi ilà mà sábàkọt ilayhi àìmùhà tá a bá jọjọ ń jẹun nísìn kọ́mọ̀ jẹ́ pé ẹran tí yá mi tójú rẹ̀ ti mú tó fẹ́ mú lọ́wọ́ tèmi ó lọ ni màá lọ mú àbá àjọjọ́ ń jẹ dàbínù dàbínù tó ní ṣúlá ó lè jẹ́ pé ojú ìyá mi ti wọ̀lú kémi ti wá nawọ́ sí kí n mú kọ́mọ̀ wá lọ jẹ́ pé màá wá lọ ṣẹ́ látara nǹkan yẹn ìdí nìyẹn bí i bá gbogbo oúnjẹ òun náà ní ọ̀jẹ́ tó bá wá jẹ́ sẹ́kù èmi lè jẹ́ ṣùgbọ́n kí n máa kọwọ́ bá wọn pẹ̀lú ẹ̀ mi ì fẹ́ ṣẹ́ ìmí ìbẹ tí mo lè rò pé kò fẹ́ràn eégún èmi lè rò pé eégún ni kí n ti ẹran sọ́dọ̀ rẹ̀ kó ṣe pé ẹ̀mí rẹ̀ eégún ní wùgbẹ́ èmi lè ti pọ̀nmọ́ sọ́dọ̀ tèmi kí n ti ẹran sọ́dọ̀ rẹ̀ kó ṣe pé pọ̀nmọ́ yẹn lásìkò oníwùgbẹ́ ó nídìí nìyẹn tí mi fi báyà rẹ̀ jẹ́ tó bá jẹun rẹ̀ tán èmi ó tó jẹ kò sí ní táwọn wọ̀nyí gbọ́yé ju àyà yìí náà lọ. إِنَّمَا يَقُولُ أَنَّ فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما bákan náà nínú tírà àfáwà Ahmad bin Hanbal az-Zuhud wọ́n mú wá láti ọ̀dọ̀ Hafsat bintu Sirin Hafsat bintu Sirin nínú àwọn tàbíìn tàbíìyàt o náà ni wọ́n jẹ́ tí wọ́n tún jẹ́ ọmọ tàbíìn ọ̀kan náà wọn tàbíìn wọ́n ni kánat Muhammad wọ́n ni Muhammad ọ̀kan nínú àwọn tàbíìn ni idha dakhala ala wọ́n ni tó bá wọlé lọ báyà rẹ̀ lam yukallimha bilisanihi kulli kìí fi gbogbo ẹnu sọ̀rọ̀ níwájú yẹ bí jẹ́ máa ń sọ̀rọ̀ wàá wàá wàá wàá ta tó bá ti déwájú ìyá rẹ̀ yóò wá máa sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́lẹ́ kò ní gbóhùn ókè yára máa sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tahashuman laha ń tijú ìyá rẹ̀ bẹ́ẹ̀ sì ni tó bá bọ́ọ̀tà tí bá ń sọ̀rọ̀ ilẹ̀ ọ̀fẹ́ lè máa fàyà tí bá ń sọ̀rọ̀ ṣùgbọ́n bá ti dọ́dọ̀ yẹ àbáwọn òbí ẹ̀ ohun wọ́n sẹ̀ máa ní gbóhùn ókè tahashuman ní ti àpọ́nlé níwájú ìyá rẹ̀ bákan náà àfáwà ibn aoun kọ́ọ̀lá ó ní nubí ìtù àna rọ́jùlá dákàlà àlà muhammad wa inda ummihi muhammad yìí kan náà wọ́n rí níjọ́ kan nígbà tó wà pẹ̀lú ìyá rẹ̀ bí ṣe ń ṣe kò gbóhùn ókè wọ́n wá béèrè pé ma ṣa'nu muhammad ayẹ̀ṣẹ́kì ṣe'an ṣe kìí ṣe kó sí kí ló ṣe tó fi ń ṣe báyìí fàkọ́lùlà àwọn tí wọ́n wá mọ̀ wọ́n ní nǹkan kò ṣe wàlàkínà hakada yakun ìdàkánà inda ummihi hakada yakun ìdàkánà inda ummihi wọ́n bí ṣe máa ṣe nìyẹn tó bá ti wà pẹ̀lú ìyá rẹ̀ ẹsẹ̀ máa béèrè pé ṣé kìí sóun gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ̀mọ́ àwọn sálàfù rèé lórí àgbọ́yé àyà yìí tá a bá tú bá ṣe tú yẹn wípé nǹkan tí ò ṣe ṣe ni àwọn tó dáa jù wá lọ tí wọ́n ń wo àlìjẹ́nà lọ́ọ̀kan tó gbé kò sí tó wù wọ́n ju àlìjẹ́nà lọ wọ́n wá sọ fún apá àlìjẹ́nà ń bẹ lára òbí wọn kí ló kù àbí sáré wọ́n rí jẹ́ àlìjẹ́nà sí látọ̀ra àwọn tó bí wọn lóbi jẹ́ gbogbo owó tó bá ní wọn láyé ó dọwọ́ ẹ gbogbo ọwọ́ tó bá lóbi láyé ó dọwọ́ rẹ tí wọ́n bá ti lọ tán yóò dùn ọ́ waqfid lahuma janaha dhulli minar rahma وقل رب ارحمهما كما ربياني صغيرا ọ̀dọ̀ wa nìkọ̀ọ̀kan wa òkun ẹkùn kó ní ọmọ Manuel ìhàwó ló kọ́ sáwọn tó bí ọ tí wọ́n bá ti lọ ìyàwó ló kọ́ sí wọn kí wọ́n tó lọ ìyàwó ló tún kọ́ sí wọn nígbà tí wọ́n lọ tán aṣàlàyé fún akúnnà àwọn sálàf ọ̀kánú wọn ọ̀kánú àwọn òbí rẹ̀ jáde láyé àfáà ìwà ń sùn fàbákà bùká ẹ̀ ń ṣẹ̀dìdà ó sun ẹkú tó pọ̀ débi pàṣẹ jù fẹ́ o wọ́n wá ń bi léèrè pé kí ló le tó báyìí ó ní kìí ṣe kú wọn ẹ̀gàn ló pa lẹ́kùn àmọ́ nínú lẹ́kùn àlìjánà méjì in tó jásá àlìjánà méjì tọ́lọ̀ ń kó fóun wọ́n ti tì kan pa kò lè dàbí ti tẹ́lẹ̀ mọ́ pé pé ọ̀nà méjèèjì lòun ti ń ríṣẹ́ àlìjánà sí nísìnyí báyìí ìkan ti jẹ́ títì bó wá lẹni tí méjèèjì tí ẹ ti tì kọ́kọ́dọ̀ rabbuka la ta'budu illa iya bọ́lọ̀ ń ṣe fẹ́ ká ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì ó tún kan pámọ́ ìyá bàbá pàtàkì ìyá pàtàkì ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn ìyá tó bí wa èèmọ̀ ní gbogbo ẹnikẹ́ni táwọn tí ìyá rẹ̀ bá ń bẹ àkódọwọ́ rẹ̀ kó tó lọ tí a bá ti lọ ó parí tí a bá ti lọ àṣírí ọmọ títù ẹgbọ́yé ọlọ́ni mọ́ bà síwé èèyàn ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ ó ti lọ tí a bá ti lọ ọlọ́wọ́n bá fi jẹ́ ká mọ̀ wípé gbogbo ẹ̀yin tí a yín ń bẹ pẹ̀lú yín ó dọwọ́ yín torí pé kò sẹ́ni kankan tó lè rọ́pò ìyá tó bí wa ọlọ́wọ́n bá ní wọ́n wá sọ́yìn náà lè ń sáà Ọlọ́run ọba náà ti sàsọ tẹ́lẹ̀ fẹ́yìn ọmọ ènìyàn dáadáa dọ̀wọ́ yín sáwọn tó bí yín. Ọlọ́run ọba náà ti sàsọ tẹ́lẹ̀ fún yín nípa àwọn òbí yín ẹ ṣe dáadáa sí wọn. Ìgbà tọ́lọ́run ọba wa ń sọ̀rọ̀ yìí tán, ó wá pa ti bàbá tì ó wá bọ́ lórí tìyá ọlọ́run ní ìbí ni wípé àwọn ìyá tí wọ́n bí yín yẹn torí pé ìyá tó bí ọ ìdààmú lílẹ̀ lórí lílẹ̀ ló fi lóyún ẹ ẹjá ṣe dáadáa sáwọn ìyá wa kò sí tí wọ́n lè sọ pé ìyá tó bí ọ ṣe kọ́ lọ fẹ́ yarú ẹ̀ lára ìyá tó bí ọ. ìyá ilé dì ọmọ ra káàkiri odidi ọdún méjì ó pọ́dún méjì kó tó gba ọmú lẹ́nu rẹ kó tó máa já ọ sílẹ̀ odidi ọdún méjì ló fi ń ro ọmọ ra káàkiri kò lè gbé ọ sílẹ̀ ọlọ́run ọba ni a ní ṣòro lé ọlọ́run èéfẹ́ kan fi nǹkan kan sẹ́gbẹ́ ohun ṣùgbọ́n tó bá dọ̀rọ̀ àwọn òbí wa yóò fòbí wa síbẹ̀ Ọlọ́run bá a ní ṣòro lé e. ọlọ́run ní ẹdúpẹ́ fún mi, ẹdúpẹ́ pé mi ni mo dá yín wà níwá lè ẹtú dúpẹ́ páwọn obìnrin náà tó páwọn náà jẹ́ sábà ní láyé. Ẹ wo obì tọ́lọ́run gbà wá sí ọlọ́ni a ní ṣkòrò lí ẹdúpẹ́ fẹ́mi ọlọ́run tí mo dá yín ìyá àbàbá àti ìyá rẹ̀ náà dúpẹ́ fún wọn ṣùgbọ́n ló dá wọn náà ṣùgbọ́n ọlọ́run mọ̀ tó rí tó fi ní kò dúpẹ́ fún wọn bàbá ṣe wàhálà ìyá ṣe wàhálà ṣùgbọ́n wàhálà tí ìyá wa ṣe púpọ̀ ó pọ̀ lọ́bi jẹ́ wípé kò sí kankan tá a fẹ́ kí wọ́n lọ nínú wọn nítorí pé iṣẹ́ àlìjánná ń bẹ lára wọn àmọ́ iṣẹ́ àlìjánná ń pọ̀ lára àyá tí a bá ti lọ tó bá tètè lọ ìmọ̀ ọmọ ọmọ bàjẹ́ àfáà tó náà dá sọ̀rọ̀ ọlọ́wọ́ báyìí ìgbà tó náà wọnú ọ̀rọ̀ tó sọ òbí méjèèjì ó tún já kúrò òbí méjèèjì ó padà sórí ìyá àfi bí ẹni pé ta bá ń sọ̀rọ̀ òbí wa bí ẹni pé ìyá wa nìkan ni tàfà àti sọ pé wà lọ́wọ́ àlìdẹ́yìn nífọ̀ aláàtàní àríwò mọ́ àbàdàn Kọ́dìrọ̀ báyà kásọ̀ bí rán báyìí rọ̀ mú fàtímí. Kọ́dìrọ̀ báyà صغيرا فالمغفر به قد ربيا فصغيرا فالمغفر قد طالما سيرت بالليل عينهم قد طالما سيرت بالليل عينهم خوفا عليك وعين الله لم تنمي خوفا عليك وعين الله لم تنمي خوفا عليك وعين الله لم تنمي جماعة يا باتي الله ìyá kan bí wa ó ṣe wàhálà lórí wa ó lóyún wa ìyá ò ní lè sùn máa Bọba gbọ́ nǹkan kan nípa rẹ̀ ìdààmú bá ọkàn rẹ̀ balẹ̀ sùn lọ bó ti lọ èèyàn ó ti bí ma ó ti di baálé ilé ìyá rẹ̀ ó tún máa tọ́jú ẹ mo tún rà fún ọ ìyá rẹ̀ ó tún máa ń tó o bá rìn wálé ó lè máa ìyá àyí dàgbà lọ́dọ̀ ìyá tó bí wa kódà ti bímọ kọmọ rẹ̀ ti lọ ilé ọkọ rẹ̀ ti fẹ́yàwó ìyá rẹ̀ ó tún máa ra ọmọ ra bí bèbí kan wá ló lọ wàlúwà àlìdẹ́ nífọ̀ aláàtànà àbàdà قديرا غير منقطع قد ربيا لصغيرا غير Ìkan ní ń bẹ téyìn ó lè bẹ́ni kankan sọ àfìyá tó bí ni. Kódà bàbá tó bíyàn, èyàn ní lè gbé síwájú bàbá ọ̀dọ̀ ìyá lè yóò gbà wọlé ìyá ìlú خوفا عليك وعين الله لم تنمي خوفا عليك وعين الله لم تنمي خوفا عليك وعين الله لم تنمي جماعة àpójúwé tó lè dé kó yé yín ẹjẹ́ kí n sọ gbogbo afẹ́ rìnrìn àjò wọ́n wá ní ẹnì kọ̀ọ̀kan ọkọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ó gbẹ́nì kọ̀ọ̀kan lọ ìrìn àjò tá a fẹ́ rìn yìí kò sí ìfẹsẹ̀ rìn ọkọ̀ ni ó gbé wa lọ èèyàn méjì ò sì ní wọnú ọkọ̀ kan dráìvà kan ìwọ nìkan ló sì wà pẹ̀lú ẹ̀ ọkọ̀ yìí wá gbé ògbó wa níbi tá ń lọ oníkálukú wá ń ṣe tó lọ ṣe níbẹ̀ nígbà wá parí ta fẹ́ ṣe ilẹ̀ ti wá sùn ó kù kó oníkálukú ó máa padà lọlé oníkálukú wá lọ ń wo ibi tí dírẹ́bà rẹ̀ páàkì ọkọ̀ sí ilé dírẹ́bà dírẹ́bà ya èmi rè ó wọ ọbẹ̀ nígbà wá débẹ̀ wọ́n ní dírẹ́bà rẹ̀ ti lọ wọ́n ní ah, ẹ dákun ẹ̀jẹ̀ máa ní wọ́n rùn ààyè èèyàn kan náà lọ́wọ́ àánú ọkọ̀ yìí lójú rẹ̀ gbogbo wọn ń lọ ìwọ́ wá ń dúró ó ń wọlẹ̀ àwọn èèyàn ní pé à ah, dírẹ́fà tó gbé ọwọ́ kọ́ mí rí à ah, ó ti lọ́nu ó kù délé wàlúwà lè dẹ

ọkọ̀ tó gbé ọ wá ó ti lọ dẹ́gbà méjèèjì oníkàlùkù ń dá ọkọ̀ tí wọ́n dúró wọ́n wọnú ẹ̀ wọ́n ń padà sílé oníkàlùkù ń dọ́kọ̀ tí wọ́n dúró bọ́ ò sì lé wọ́nú ọkọ̀ tẹ́lú ní ọjọ́ yà tún ọkọ̀ tí ẹ ṣe nígbàtí rẹ́pù tí padà yà tún ṣe kó lè pẹ́ lọ́wọ́ rẹ̀ ṣe dáadáa sí ṣiṣẹ́ àlìjẹ́nà látara àwọn tó bí ọ bó ti wùlẹ̀ kó lajú tó bó ti wùlẹ̀ kó ríta tó bó ti wùlẹ̀ káyé mọ́ ọ tó mọ́ jẹ́ kankan níwájú àwọn tó bí ọ tí wọ́n bá ti wá lọ tán wá máa ṣe dáadáa ṣùgbọ́n ìgbà tí wọ́n bá ń bẹ̀rùn a ò lè wọn o ó dìgbà tí wọ́n bá lọ àwọn àfa wọn ló sùpọ̀ ọjọ́ kẹrìnlá a kì í nígbà ọba wọ̀ lèyí ó tó mọ̀ pé ah lánàá tó sopọ̀ ọjọ́ kẹrin ẹwù bílẹ̀ sí mọ́ ṣùgbọ́n tó bá ti lọ tán ìgbà yẹn ló tó mọ iye wàlúwàlẹ̀ ìdí fàlá tànàrí ó mọ àbàdá kọ́dọ̀rọ̀ báyà kásọ bí ìran kẹrọ mú fàtí ní mú fàtí ní ọdọ́rọ̀ báyà pásọ̀dé ọ̀hún gbà ẹ̀rọ ọ̀rẹ́ mi kan lẹ́nujọ́ mẹ́ta ìbìyà rẹ̀ jáde láyé ó wá ń sọ fún mi wípé ọwọ́ òun kan bí àwọn dákẹ́ sí òun ò sunkún púpọ̀ òun bara jẹ́ ṣùgbọ́n kìí ṣe pé bara jẹ́ yẹn pọ̀ táwọn fi ṣìyá tí gbogbo nǹkan fi parí tí gbogbo ẹ fi lọ nígbà tó wá tóbi ìjọ kẹta àbí ìjọ kẹrin òun wá sùn òun bá lálàá òun bá níyà òun òun wá ń sọ fún ẹgbẹ́ kí ló dé ẹ ṣe wá fi mílẹ̀ ó ní àwọn wá ní má bínú àwọn náà mọ̀ pé ó yàbá olóhùn sì sunkún látojú oorun jáyé ó lẹ́kún tóun wá sùn níjọ yẹn ó ju ti èyí tóun sùn níjọ yẹn wá ẹ mọ̀ pé yóò yá ẹ ti wá lọ bí ṣe ń sọ fún mi èmi náà máa bá sọ fún والوالدين فلا تنهرهما أبدا ó ní àwọn tó ń dì mọ́ wọn sọ pé má bínú olówá ń bẹ̀ òun pé kó má bínú ọ̀sẹ̀ káwọn èèyàn owó ọmọ ẹgbẹ́ yóò yá خوفا عليك وعليك وعليك الله لم تنني خوفا عليك وعليك gbogbo ẹnikẹ́ni tó bá láwọn méjèèjì láyé bá bá ti rí wọn ẹ̀rù a wá خوفا عليك وعين الله لم تنبي خوفا عليك وعين الله لم تنبي خوفا عليك وعين Bàmí èyàn a máa fa nǹkan a máa tóra wọn, èyàn ó máa jù yóò máa lọ, bóyá dúà àyẹ́ èyàn lèyàn jẹ èyàn mà. Ó lè ṣe ìyá rẹ̀ ní ìbẹ̀lọ́ fún ọ wọ́n lè pè ní gbogbo bí kí gbogbo èèyàn pọ̀ kọ́nà ah, ìwọ nìkan láàrin òjòkó bẹ́ẹ̀ ó lè mọ́sà àdúrà tó mọ́sà skáàrù tó ṣe láyà bẹ̀ ń létí bẹ̀ lọ ṣùgbọ́n tó bá ti wá lọ ta ní mọ̀ṣàdúrà yẹn máa kàwọ́ fánà lẹ́ ẹ̀ẹ́ الله لم تنبيه مولانا لك وعين الله لم تنبيه مولانا عليك وعين الله لم bá ń ṣe nǹkan tí bá ń bọ́ sójú ẹ̀ tó bá ń fà tí bá ń tóra wọn tó bá le tó bá táwọn obìnrin yẹn láyé ẹ̀wọ̀n mẹ́ta إلى الله لم تدري توبا عليك وعين الله لم تدري ó wàá máa wọra rẹ pé kì í ṣe pé náfìlà ló mọ̀ ọ́n yàn kì í ṣe fádùá kan ló mọ̀ ló ń pa ọ̀pọ̀ bẹ́ẹ̀ lọ. ta ló lè sọ fún mi ta ló lè sọ fún ní ààyè mọ̀ bóyá àdúrà táwọn òbí ẹ̀ àwọn àjò òkú wọn a máa bẹ lọ ìwọ ní síbẹ̀ wọ́n máa bẹ lọ ilé ọlẹ́rí wọn àjí lóru mọ̀ nísùn tí wọ́n bá ti lọ ó parí ọgbà ìrìnàlẹ̀ kọwà ìlọ́lọ́ ìlàmúlànà ní kọwà ìlọ́lọ́ á di wàhálà yóò dì ìṣòro ìyá tó bí ní a sì jáde ọyá máa lọ gbogbo nǹkan yẹn náà lọ́wọ́ fi pòwe fún wa ní kàófà náà láìka wà áì nọ́lá náà ọmọ kò ti bọ́ sínú wàhálà wà kó sì tó sùn sàskar ó bá rí àtóbi ọ yóò jáde sí wọn yóò ní rárá òun kọ́ ní ilẹ̀ wà wà ẹ̀yọ̀ mọ́ ìlàmúdánẹ̀bí Ìyá sọ pé ìgbẹ́ bá fi ṣe ẹbí ṣe ní láwọ́wà ní ẹ̀sọ́wà àìyànlọ́ ìgbàkánà ní kọ̀ ó fà ẹ̀kọ́lẹ̀ ìkọwà Gbogbo ìyẹn náà lọ́wọ́ bá papọ̀ síbí tó fi sọ fún wa wípé wà bí lè wà lè dẹ̀ ní ìsáànà. Wà bí lè wà lè dẹ̀ ní ìsáànà wọ́n tọ́ sí káṣe dáadáa sí wọn púpọ̀ wọ́n tọ́ sí káṣe dáadáa sáwọn nílò wa máa yábùlọ́ rà náà ìdáka ìkìbára àjòhùmá àòkìlá hùmá Àwọn ìlànà ولا تقل لهما أف ولا تنهرهما ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقل لهما Kẹ̀mọ́ bàbá ní ká tẹ̀síwájú pọ̀ kódà yóò gbomi gbé lójú wa torí pé kí la wá rí ṣe fáwọn òbí wa tó ń bẹ láyé báyìí kí la rí ṣe fún wọn ìyá àrẹ́tọ̀ wọn ṣe fún wọn àrẹ́tọ̀ wọn ṣe fún wọn kọ́lọ̀ kó foríjì gbogbo wa kó fún wa níṣẹ́ rẹ̀ ṣe ṣe bó ti dágbé mọ́ wọn rí dáadáa máa dọ́wọ́ wa sáwọn òbí tí wọ́n bí wa Báyá bí ló máa ń náà ìdákalkẹ̀ ẹ̀yìn táwọn òbí yìí ti dàgbà sí lọ́wọ́. Ẹlòmí ó máa sọ wípé olówó ni dádì wọn ò ní dìkí fún wa ní nǹkankan màmá tó jí mi ìyá mi mọ̀tímílóníà ni kò ní ìdí owó lọ́wọ́ mi ṣùgbọ́n tó gbó bá dé ó lè má ní ìdí owó yóò ní ìdí attention rẹ̀ ìyá rẹ̀ ń sọ fún ọ wípé mọ́ rẹ̀ láàmú mọ́ mọ̀ pé o bí sì ò ráyè mọ̀ pè ní ah, mọ́gbà bẹ́ẹ̀ ìfẹ́ ti yá ló fi ń sọ bẹ́ nǹkan yẹ́ dùn ṣùgbọ́n látara ìfẹ́ ìyá lójú ọmọ mú ti mọ̀ kó bí mọ̀ pé àádọ́ فقل gbogbo àwọn ọ̀dọ́ ó dọwọ́ wa ìjókòó tá a máa ń jókòó ní gbogbo ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún Al-Kawthar Charity Organization tá a máa ń ṣe ìrànlọ́wọ́ fáwọn èèyàn èyí tí bàbá wa Dr. Abdulgani Ogunleye tí wọ́n gbé kalẹ̀ ọlọ́run kó bá forí jù ìyá kan wá wá lọ́jọ́ kan a wà níjòkó ìyá yìí dàgbà àgbà yìí pọ̀ ó wá jókòó àwa ní ìyá kí lẹ̀ ń fẹ́ nínú ìrànlọ́wọ́ ni inú ìrànlọ́wọ́ wù ilé táwọn ń gbé àwọn òrówó lésà àti jẹ́ àti mú ó ṣòro àwọn máa ń fọ aṣọ tà àwọn máa ń bá àwọn èèyàn owó tó ń bá rí ń bẹ̀ lòun fi ń jẹ wọ́n á ní ṣe ẹ̀ bímọ ni dáìnà òun bímọ pé ọmọ tó ń ní náà kò sí nǹkan kan náà lọ́wọ́ rẹ̀ kódà tó bá di next week ẹ̀yìn àtọmọ yẹn jọjọ wá ọmọ yẹn tẹ̀lé wọn wá gbàtí wọ́n ń bi ọmọ yẹn léèrè pé ìdí ìyá yìí sọ rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni à ah, wọ́n fẹ́ lé wọn lé ìyá yìí láwọn máa ń lọ ń gbaṣọ́ fọ̀ ah, bẹ́ẹ̀ ni màmá kan ṣe rí yẹn strong mo ní kí ni wọ́n ń ṣe ah, ó ní ibi náà ti ń ṣiṣẹ́ owó tó ń gbà lóṣù kò tó nǹkan fóònù ọwọ́ rẹ̀ yìí kò less than 300,000 ṣé wọ́n mọ́ ní àbó rà olóòrà ni ah, ó ní òun fa ìbínú ọlọ́run lẹ́sẹ̀ mo níyà ní fún yín ní Ìwọ ọmọ ìgbó ṣe àárù lọmọ gbàárù. Aṣọ tí ya yìí ń fọ̀, ìwọ lọ máa fọ aṣọ ẹ. In tó bá ti wá rí bẹ̀ fi sanwó lè yá yìí fún lóúnjẹ. Kò sí ìdọ́kọ̀ ọ̀bá mọ́gbà sálárì hmm, kò sí ìdọ́kọ̀ kò kàmí. Bọ́ bó ṣe gọ́tà ló ma kó ó sàárù ló ma ebi ògbúdọ̀ payá yìí yá yóò gbúdọ̀ fọ́ sọ́ta má bó ṣe tó ìmúni ó mọ̀ sí o kọmọ̀ bá ti lẹ́sìn àdánwò ìyá yìí gan ó ti ẹ̀bẹ̀rù ó gbọ́kàdà bá gba tó fi wá síbí yá yẹn ń gbọ̀n báyìí ọdẹ tún lè máa sọ lẹ́nu rẹ pé lóòótọ́ ni wọ́n fẹ́ lé wọn lé tó sì wà láyé ẹnìkọ̀ọ̀kan ẹja kíyèsára àwọn òbí wa kódà náà Al-Qur'an ọba ní yas'alunaka ma da yunfikun ọlọ́mọ bá ní ìrìn ànẹ́bí àwọn èèyàn wà máa bí ọ lè rí pé ta bá jẹ tó ṣe kúkú làá ṣe náwó ta ní náà ọbí tó ti bẹ̀rẹ̀ nìyẹn ọlọ́wọ́ bá ní máa à ń fàkẹ̀ tó ń mi ní kàìrí falílwà lè dẹ́rin ọlọ́wọ́ bá ní gbogbo bọ́lọ̀ ń bá ṣe mí sí ọ agbúdọ̀ lára àwọn tó bí ọ ara àwọn òbí wa ní ká ti ma ma pọ́lọ̀ ń gbàdú àwọn ọmọ ẹ̀ Thank you ibi tọ́lọ́wọ́ bá ti bẹ̀rẹ̀ nìyẹn mọ́ à ń fàfẹ́ tó ń mì ní xayẹrẹ fàlélẹ́wà lè bẹ́ẹ̀. gbogbo ìnáwó tẹ bá fẹ́ ná tẹ sì fẹ́ bá orí parí lọ́dọ̀ Ọlọ́run ọ̀dọ̀ àwọn tó bí ní kẹ́ bẹ̀rẹ̀. ọ̀rọ̀ àwọn tó bí wa ó tóbi jàmáà. bàbá tètè kúrò nú rẹ̀ jẹmọ́ tí Ramadan ó fi parí àní tú àyà ní ìmọ̀jọ́lé nìkan nítorí pé àkíyèsí àfọwọ́ kékeré mu àfọwọ́ yẹpẹrẹ mu bẹ́ẹ̀ sì ni kò ń gbà wọn tán bí wá sí ọlọ́run fẹ́ mọ pé ó jàfà ọlọ́run fẹ́ mọ pé ó jẹ́ kódà ọlọ́run ò fẹ́ mọ̀ pé ojú ọba torí pé nínú ìbàjẹ́ tí ń bẹ lára àwọn ọba nílẹ̀ yorùbá ọba gbàgbọ́ kò ń jù ìyá tó bí òun lọ kò ń bàbá òun lọ torí kò pa lórí gbogbo nǹkan ni ẹ̀rọ àwọn ọba bàbá láti bọ́ bá sọ̀rọ̀ ọmọ ẹ̀ wọ́n wà ẹ̀sìn òkèrè sórí bàbá rẹ̀ báyìí ọba ń kí ọ ọba àyàwó ẹwájú bàbá tó bí ọwà pé láwọn máa já náà ọgbọ́n lè mi náà wà náà wà kò rọ́bìnrin mú máa ká máa rọ́bà yá ní sọ̀gí rọ̀ àfi máa kú fún àdúrà ká máa bẹ̀rẹ̀ wọn tí wọ́n bí wa kọ́lọ̀wọ̀n ọba kó bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó bá kẹ́ wọn ju bí wọ́n ṣe kẹ́ wa nígbà kékeré lọ àwọn tó di mọ́lálì kìyàmà bó lè yóò ṣe jọ ma rẹ tó yẹ pé lójúmọ́ òní láti ìyá rẹ tó di mọ́lálì kìyàmà bàbá rẹ tó di mọ́lálì kìyàmà lójúmọ́ òní láti ẹ̀kọ́ ó sì ń ṣàdúà àrísìkì ó sì ń bẹ lọ lójoojúmọ́ òwà rántí ìyá rẹ tó ti kú ọ̀rẹ́ ti bàbá rẹ̀ tó ti jáde láyé kó dẹ̀ lómi ń bẹ gbogbo múra tó ṣe kò ládùá kankan tí ń ṣe Allahumma fún ìwà rẹ̀ àdúrà tí ó máa ṣe ní gbogbo tàwa fún ẹgbọ́lọ́ fún ní ìyá àti bàbá tọ̀ níbi tí a fẹ́ yà sílẹ̀ ní ààlè débẹ̀ nítorí wípé ọ̀rọ̀ àwọn òbí wa ó mà tóbi púpọ̀ ìwọ tọ́lọ́ ń bá ní kásì máa bẹ pẹ̀lú ẹ̀dì wọ́n mú dáadáa ṣiṣẹ́ ọlọ́run látara wọn ìwọ tó bá ṣe wípé wọ́n ti bọ́sá kìyàmọ̀ àmọ́ bẹ́lọ̀ ọba fún wọn wá máa ṣe tí súnà nípo ṣe lẹ́yìn ìgbà tí wọ́n ti lọ máa ṣe fún wọn nítorí pé àwọn òbí wa àpèjúwe tó súnmọ́ ni mo ti mú ẹ ọkọ̀ gbé gbogbo wa lọ ibì kan ọkọ̀ yìí ò sì gbé èèyàn méjì dírẹ́fà kan èèyàn kan ni gbogbo wa wá lọ wọ́n páàkì ọkọ̀ kó wá kó wá wá ṣe ń tó fẹ́ ṣe nígbà wá fẹ́ máa padà lọlé ọba pọ́ta ọba rọ̀pọ̀ tiẹ̀ mọ́ ó sì lè wọ́pọ̀ ẹlòmíì ìwọ náà fi sọ́pọ̀ lọ bó ṣe dààmú táwọn òbí wa bá ti lọ bó ṣe rí nìyẹn wàbílẹ̀ wà lè dẹ̀ ó lè fi yá mi sí tẹ̀. in tó máa sọ náà nípa bí ni wọ́n bí òun ni kìí ṣe yá rẹ̀ gangan bí bàbá ipò bàbá ni ipò bàbá ni wọ́n wà bó ṣe máa sọ nìyẹn wàbílẹ̀ wà lè dẹ̀ ní ìsáànà مما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما إما يبلغن عندك الكبر أحدهما فلا تقل لهما أف ولا تنهرهما فلا تقل لهما àwọn òbí wa wọ́n ṣe wàhálà bọ́ bá mọ́ tẹ́lù bí ìṣẹ́bọ́ mọ́ dára tí ẹ wàhálà táwọn tó bí ọ tí wọ́n ṣe lórí ẹ pàápàá jùlọ àwọn ìyá tí wọ́n bí wa wọ́n dààmú wọ́n ṣe wàhálà wọ́n fòòró bóò wá jẹ́ wípé àfáà kan wá rìnà sí ọ pé àjẹ́ nìyẹn ẹgbọ́jájẹ̀ nítorí ó jẹ́ ìyá tó bí ọ nìyẹn kìí ṣe ìyá ti ẹlòmí Wọ̀gbọ̀rọ̀ bẹ̀rẹ̀ àwọn àwọn àwọn àwọn àwọn àwọn òbí wa wọn ò ní ilé ìdán fọpọ lọ́rùn mọ́jọ àwa nìkan lọ wọn ò ní ní àdúrà kankan mọ́ láyé ju àwa nìkan lọ bí wọ́n bá fẹ́ gbẹ́ lélẹ̀ tí wọ́n bá fẹ́ sùn àwa ni wọ́n ó rò tó wọ́n ó fi gbé wọn lọ. Tí wọ́n bá tún tají ìrònú wa ni ó jì wọ́n lásìkò tí ó ti yẹ kí wọ́n jí wọ́n tó wà lè bẹ̀rẹ̀. Bàbá ọ̀rọ̀ bàyà ni. Ọlọ́run dára káwọn òbí wa ọlọ́run bá ṣe wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ má ṣe wọ́n ní fìtínà fún wa má ṣe àwa náà ní fìtínà fún wa àwọn tó ti bọ́ sálà kìyàmà ọlọ́run kó bá foríjì wọn ọlọ́run kó bá yọ́nú sí wọn kó fún wa ní ṣe rí ṣe tí ó lọ máa bá wọn subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh